La ọ̀nà. La ọ̀nà. La ọ̀nà. La ọ̀nà means pave the way. La ọ̀nà means pave the way. Ìṣẹ̀lẹ̀ náà la ọ̀nà fún ohun tuntun ìṣẹ̀lẹ̀ náà la ọ̀nà fún ohun tuntun